báyìí ẹ jẹ́ kí n sáré pé ẹni tí ó máa tún bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bá ṣe máa tún ilẹ̀ nàìjíríà tó. distinguished ladies and gentlemen let's on the next speaker. Uh, Bale. Emabo. Please put your hands together, ladies and gentlemen, for Bale Adekunle Olaya. Akínṣe Mọ́yìn. Ìṣẹ́jú mẹ́rẹ̀ẹ́lá fún yín. ẹ ṣe pọ̀. ẹ káàárọ̀ o gbogbo ọmọ Oòduà good morning everybody my brothers and sisters um, awálé ni à ń ṣèrántí ọ̀rẹ́ wa ọmọ wa ẹ̀gbọ́n wa àbúrò wa Dípọ̀. Yes, the last speaker said he laid a very good foundation for the dump Commission and they did a very good work. But what is the next stage? It's the same thing like restructuring. The restructuring has so many definitions. But restructuring ló pín Restructuring, like the former eh, speaker said, dated back to 19, around 1957, pre-1957. because ìgbà yẹn ni àwọn bàbá wa jókòó tí a máa bá àwọn fúlàní ṣe fúlàní haúsá tí a máa bá àwọn ìgbò ṣe and on the basis of the agreement they had that time they went to that union called Nigeria but I always call it Niger area because I can say Nigerians Niger area people ni wa gbogbo wa jìjọ wà ń bì kan náà tọ́lọ̀ ń pín wa sí ni we don't have a choice of where we come from, but we have a choice of what we can become with your determination. I always tell people, before you call me a Nigerian, I'm a Yoruba man. Am I being a Nigerian or a Yoruba man? I'm first and foremost a prince, a high prince from Lagos Island. Mi ò kí ń ṣe àsáwọ̀ mi ò kì í ṣe tenant tó dolóhun nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn nìyẹn nígbà tí àwa kéré àwa proud fún ibi tá a ti wá àwa proud for being a Yoruba man these days I'm ashamed of being a Yoruba man you find all kinds of people in cultist activities cultism ilẹ̀ yorùbá ò mọ̀ pé kọ́ máa jalè until after the civil war tó lè bá wa ń gbà yẹn olè pẹ́pẹ́pẹ́ ni after civil war la bẹ̀rẹ̀ sí tó ń sòyàn mọ́gi I could remember that of um, Babatunde Fọlọ́nṣọ́ which was the very first gowon gan gbé àga wájú kò sétí òkun ó bá firing squad but these days it's a normal thing ní àdúgbò wa káàkiri ń sin amaritọ́ máa gbé tó máa gbé ẹ tíré tó máa máa ewédú wọn bí ìgbà tó ń jọjà ewédú wo ló ń jọ hemp cocaine we have been bastardized our culture has been turned upside down and the structuring means going back to the pre-57 days. I come from an organization called Atayeshe. Every year, We remember Pa Obafemi Aloro. Because it was that time that man declared self rule in Yoruba land. And self rule yen no lead way for other regions to start chasing him. The man built Cocoa House, built Western House, built Liberty Stadium. They did not use billions in those days. Now we are using trillions. and trillions wa ò ṣe títì àpò àwọn èèyàn ló ń lọ. ladies and gentlemen there comes a time in the life of a man you have to decide whether you will die wretched or you die raising your head up i'm not saying you die rich when you are going to die and you are contented that yes i have done a good thing in life you go and meet your god and confront your god god i have done good things in life but when you are not sure of yourself wọ́n máa nà ẹ́ látàyè lọ sọ́run ni yeah i'm sorry i could remember shortly before papa simeon adebo died i was a journalist then i went to interview him the man was almost shedding tears he asked me where did we go wrong we did everything for this that was then we did everything for this country Where did we go wrong? The same thing happened just some few days to the Lenten season, the, the Christians just concluded. There was a man, Pa Benedict Babatunde Ogundipe, eh, Ogunlano, fellow parishioner of Mennonite Church, Holy Cross. The man gave me an appointment to meet him on that Sunday. At 93, this man was still walking from his house about two kilometres away from the church ó máa rìn lọ sí church ó máa rìn padà lọ́lé ẹ̀ ni ilé jákòndé tó wà ní phase four níbi adéǹjẹ ló ń gbé òkè pátápátá ló ń gbé màmá bàbá yẹn máa climb lọ sókè ni that particular sunday i miss the man because i live in badagry with my family i left badagry six o'clock i got to eight o'clock mass but i didn't see the man not knowing the man was there they told me that when this man got home He just sat down on the chair and he started shedding tears. Àwọn ọmọ ẹbí pé Baba, kí ló ṣẹlẹ̀? Ó lóun kàn wọ gbogbo Nàìjíríà ni pé ṣé báwọn ṣe máa fi sílẹ̀ lọ ni? The children didn't know the man was passing on. The man sat on that chair and that was the end. Wọ́n fi pé pé kó wá lọ sùn. Ó ní inú kọ́ṣà jẹ́ kó ń jókòó pé oh, kí ló kí ni story tó ń fẹ́ mú lọ fún àwọn tó wà lọ́rùn. And that was how the man died. And a lot of old people have done that. Because I am privileged. I, had that privilege of seeing some part of those good old days. And look at what Nigeria has become now. There is only one way to do it determination. Restructuring is about knowing that we are going back, not being carried away by the allures of the paraphernalia of officer and rinsing let us go back to the basics two strategies ni ìkọ́nù ẹ̀ ń the two strategies left for us are these is either we have a mass revolt a revolution which was almost happening during Shagari's era àwọn tó bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà Shagari á mọ̀ ẹ́ pé àwọn èèyàn ti ń wọnú ṣọ́ọ̀bù wọn ò jí owó wọn ò jí nǹkan kan wọn á gbé oúnjẹ wọ́n á dẹ̀ jáde nínú ṣọ́ọ̀bù yẹn wọ́n á dẹ̀ ẹni tó ní ṣọ́ọ̀bù kó wá bá wọn it happened I witnessed it tí mass revolt ẹ bá bẹ̀rẹ̀ àtolówó àti mẹ̀kúnnù máa fara gbà the other option is to beg our political functionaries kọjọ kó sowọ́pọ̀ pẹ̀lú wa Dípò and his co co uh, colleagues have done a good thing with Dawn Commission they have shown us those good things we can benefit from in the southwest like he said Any good government will see into it. But how do we move forward? Ẹ jẹ́ kí a come together. our political functionaries wa kó sowọ́pọ̀ pẹ̀lú wa. Let us organize a referendum. A good referendum if our people like uh, the Scots tó bá sọ pé àwọn ò fẹ́ then fine. But if our people say to your territory Israel, we are not saying we are living in Nigeria ọlọ́run ti dá wa síbí we are going to cohabit with them nǹkan tó bá nílẹ̀ yorùbá àṣọ ipa fẹ́ confiscate ẹ̀ no we will make laws yorùbá ọmọlúwàbí ni wá a kì í mú nǹkan oníǹkan ọmọ ti wá but a lè ṣe òfin tó máa benefit wa ẹ má jẹ́ àṣẹ pé nítorí àmì gọ́ọ̀mọ̀ today I'm a state authority or oh, I'm a governor today I must put my brother there to succeed me no let us look at it dispassionately ẹ jẹ́ ká wẹ́ pé kí ni a lè ṣe tó máa benefit gbogbo wa which is we go through a referendum decide that yes we want a self-determination now an autonomous independent regional government tá a a lè collaborate pẹ̀lú wọn tẹ́ a bá gbà wọ́n láàyè let me tell you today as of today we have more than one hundred and seventy-five Fulani settlement in Yoruba land go and check tẹ bá máa gun mọ́sáìkù lẹ́nìí ọmọ Hausa ló máa gbé yín tẹ bá máa ra ata ọmọ Hausa ló máa tà fún yín tẹ bá máa ṣe mílíọ̀tì kó jáde nínú yàrá ẹ̀ kó bọ́ sẹ́nu gate ọmọ Hausa ló wà lẹ́nu gate ẹ̀ tá a bá ṣọ́ra ẹ lọ ka history Fulani jihad wọ́n wá giving us Islam wọ́n wá wọ́n sọ pé àwọn jókòó nínú ebútú nígbà tó máa dìde sókè wọ́n so wọ́n dẹ̀ amọ́lẹ̀ ni tó a bá jẹ́ kí yẹn happen lẹ́nìí you and I will run helter skelter we have nowhere to go God bless us. ẹ ṣe gan-an ni o ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí i. nǹkan kan tí mo dìmú nù kan tán sọ ni pé kán bá tiẹ̀ ti sọ̀rọ̀ pa fẹ́ tuntò àwọn kan máa ń jáwọn láyà wọn ni ah, àwọn tó ń sọ̀rọ̀ àtúntò wọ́n fẹ́ da nàìjíríà rú ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àìtúntò gan-an ni a ṣe kí ni o ẹ ṣe ẹ fúnra yín látẹ̀wọ́ <laughs> let me quickly call Mr. Rewan Balogun. Well, from the perspective of youths Can you really tell us maybe what we need to be doing that we're not doing to advance the whole idea of restructuring? We have had definitions, explanations, what restructuring is or what it should be. Báwo la tiẹ̀ kí ni kúlẹ̀ ẹ̀ka máa ń ṣe ń sìn tá a ṣe? Ṣé o sọ? Ẹ káàárọ̀ ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀gbọ́n àti àbúrò. Ẹ káàárọ̀ ẹ̀yin ará Odùduwà. Kí ni restructuring? restructuring bíi pé ilé bàbá ti fọ́ afẹ́tuntò ẹ àwo irú building yìí báyìí bóyá ó ń leak níbì kan àbí omi tójò bá rọ̀ ó ń drop sí wa lórí níbì kan àá fẹ́ dí àwọn ibi tó ti fọ́ yẹn restructuring nìyẹn restructuring in English is the way is the increase or decrease in component parts of a structure to bring about better development and better performance enhancement so in a nutshell kí ni ó yẹ ká ṣe tá a ṣe my first thing will be education gbogbo àwa táwa ń bí gbogbo ala ní idea nǹkan tó yẹ ká ṣe ń pa restructuring but one way or the other we haven't been able to do this ọ̀pọ̀ wa ń lé àwa tó ṣe ń bí ń sìn àfẹ́ káwọn ọmọ wa sọ Yorùbá ń lé and this is killing us on the gradual. ẹ ṣeun restructuring tí mo fẹ́ ká ṣe ń sìn ni ká padà sílé. The legacy our fathers left for us is education. And some people are outside there. Out of Ambia, at 1,000, there are about 100 million people outside there. Tion, the education. Those are the people we have to talk to. Those are the people whose minds have to be touched. Now, restructuring. We have to go back to local government autonomy. It's very important. As much as possible, we've had governments that have that, that has decimated everyone. We have governments that have left us befuddled and wondering what we should do about the future. It means in Tibashiton University, I'm not sure where I will work yet. That's where Nigeria is. As a matter of fact, restructuring town, sorry, you know, when she ṣe pé ká Nigeria using the Yoruba as the blood of Nigeria. What Nigeria is to Africa Yoruba is to Nigeria and the world. There are many people outside there, doctors, engineers, who I will rightly tell you are Nigerians. Today, there are 440,000 medical doctors in the US from Nigeria. And I'm quite sure over 400,000 of those are Yoruba men. Ewola Morino. When we structure Nigeria, these are the minds we need to come back home. Using education as a way forward. Education is the best legacy. Yoruba, there's a way ọmọ tá a bá kọ́ agbélita kọ́tà ilé ta a ba ko ile ta won ti ń already nítorí àkọ́ àwọn ọmọ wa on the perspective of the youth there are much more people willing to go into cybercrime than youths willing to help their country if you ask a boy of my age today to come here and speak the first question he will ask you is what has Nigerian done for me to spend two or three hours sitting and listening to people to work for them this is where Nigeria is the government of every Nigerian state, especially Yoruba state, which is known or are known to be the, the legacy of education, must go back to the schools and restructure those schools, rebuild those schools, restructure mindsets. We shouldn't be sitting on keg of gunpowders because soon I might explode. We're on the path of implosion if we continue like this as Nigerians. We have to decentralize our resource base. ọ̀yọ́ ọ̀ṣun èkìtì ògùn ondo gbogbo wa là ń dìpẹ́ǹd lépo tépo yẹn bá tán lé ní can every state ask themselves kí la máa jẹ tépo bá tán lé if we restructure Nigeria today kí ni èkìtì máa jẹ simplicity I need kí everything wà simple tí Nigeria bá wà restructured lé ní kí ni ondo máa jẹ Èkó àmọ̀pọ̀n ti ní nǹkan tó máa jẹ Lagos can fend without the government. They are doing fine. Last year, their internally generated revenue for the year was three hundred and ten billion. December alone, they made fifty billion naira. State mélòó ló make in one year? Tí o bá sí government lẹ́nu, kí ni Ogun State máa jẹ? These are the questions we must ask ourselves. Àwọn nǹkan tá a ní láti jẹ yẹn ṣó help wa, ṣó máa tó wa. Comfort breeds complacency. Tábà ti wà comfortable jù, à ní ṣe nǹkan tó yẹ ká ṣe. Tí a bá ní àwọn government, this, gov this central power tó ń fún wa láwọn kìíní tó ń bring aids in at every point in time can we stand on our own we as a Yoruba nation as a Yoruba race can we stand on our own ṣé a lè ṣe nǹkan tó yẹ ká ṣe ẹ jẹ́ ká rò pé oṣù yìí sìn àbí oṣù mẹ́fà Buhari kàn sọ pé òun fún gbogbo state lówó mọ́ ẹ wo protest tó máa go on the street these are the things we have to sit down and think about. It's not all about salary. You shouldn't be dependent wholly on the government. The government will never do everything. Ogun State, Lagos State, Osun State, Ekiti State must look within and bring out their best products. The best product of any nation are the brains it has. Human capital development is very, very important, and we don't have one now. Gbogbo ìlú tèmi mọ̀ tó ń ṣe dáadáa láyé lẹ́nìí, they are building their brains. Dubai Leni, they don't have many people. 80% of the people living in Dubai are foreigners. Onu 80% ẹ máa rí good mental structures ló bẹ̀ engineers medical doctors those are the ones championing their cause. The US today, Bill Gates came here and told us we need to build our human capital development. It's very important. Go back to schools. Let's dug out, let's dig out the crucibles and bring the children to the level they should be. Go to those primary schools, secondary schools. Today, there is no school sports program, no debating competitions, no oh, WAEC, NECO. Some of us here, I put it to us, mo challenge wa, àwọn kan wà níbi tó ń mú ọmọ wọn lọ sí special center pé ọmọ yìí gbọ́dọ̀ pass WAEC, ó gbọ́dọ̀ pass JAMB. At the end, we build faulty minds. We build filthy minds. We build un-Nigerian Nigerians yorùbá and build àwọn yorùbá tí ò ní yorùbá spirit naturally a yorùbá is demonic demon nínú yorùbá yẹn òun ló ń drive nigeria demon máa ń push èèyàn ni it's pushing us to the promised land that's who an average yorùbá man should be The government parastatals here i want us to go back to the drawing board this drawing board is very very normal now it's commonly said but there is a drawing board in our minds that i want us to go back to let's go back there, restructure our education. I'm a champion of education. I came here to champion education. Education is the baseline of a developed mind. is the, is the, it's the first thing we have to do to make sure things are put in place. Àwọn táwọn bí ọ̀pọ̀lọpọ̀ wa lọ school. Our tó wà ń majority wọn lọ school and the, are the majority we are all minority here. Our time and be a lè decide ẹni tó máa win election by votes casted. But our tó wà ń our àwọn tó decide nìyẹn. These are the things we have to, those are the people we have to touch there are ten point five million nigerian kids that are not in primary schools ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wọ́n yìí wà ní school but those ten point five million normal ravage àbí boko haram yẹn ravage wà lẹ́ni tí a bá dá wọn padà sí school there is a kid you see outside there selling rice beans there was a particular morning tí mò ń lọ mo rí ọmọ kékeré kan tó ń sunkún pé òun lọ school and i saw another one about ten years tó ń kiri rice rẹ ẹran rẹ láàárọ̀ kùtùkùtù monday and i felt this is the future armed robber if care is not taken. Ofani, they had the robbery that killed, that 17 people were killed. Those people, I'm sure, don't have jobs. Those people, I'm sure, might not have gone to school. The youths I see here today look fresh, probably with employment. There are many people out there who don't have employment. I don't join jọ Niger Delta Avengers ni. Àwọn tó ń jà wá lólè ni. Nàìjíríà ò ní, I mean Yorùbá ò ní Niger Delta Avengers. À ní Boko Haram bọ́ aláwọn Allah only had any These are the people disturbing our peace. If you don't send these people to school, we have lots of problems. Now, sorry, give me some minutes. Now, the things we have to do again is today I'm impressed for one reason because not just restructuring, I saw destructuring here. But tí mo jókòó fún about thirty minutes mo expect kó sọ pé a particular person is the chairman of the occasion but I didn't hear that so it means we don't have a chairman here today and that has made everyone here much more comfortable because there is inclusivity everybody feels included that today here we are on the we are all on a particular level. so àwọn bàbá mi àti màmá mi tó ti sọ̀rọ̀ sẹ́yìn they said it all èmi kàn wá fún opinion ọmọdé tèmi ni. Thank you and God bless us all. Ẹ ṣé gan ni o, ẹ bá wa fún látẹ̀wọ́ dáadáa. Ẹ ṣé gan ni o. Habib Ọlálékan Hamid bá wa sọ̀rọ̀ ní ṣókí. Ẹ ṣé ẹ fún látẹ̀wọ́. Good morning everybody. Mo kí àwọn bàbá wa, àwọn ìyá wa àti gbogbo ẹni tó wà níkàlẹ̀. Ọ̀rọ̀ lórí àtúntò restructuring. To a layman, what is restructuring? It means to change the way a system is organized. Now, when we are talking in, of restructuring in Yoruba lands, it's the evolution of the excessive and concentrated powers at the central to give room for true and fiscal federalism and regional autonomy to ensure one, rapid socio-economic development standard of improved standard of living and then per, capita income. Now, what we should do is that we should make sure that the issue of restructuring is known to everybody. The reason why we are agitating for restructuring should be known to everybody. Some do not know why we are agitating for restructuring why are we agitating for restructuring is because of two things one insecurity there is no doubt nigeria is presently in a state of unrest due to the terror unleashed by two of the world most deadliest terrorist organizations boko haram and fulani militants according to a report by 24th century wilferburg initiative and stephanos foundation based in united states and nigeria respectively boko haram ranked as the number one most deadliest terrorist organization followed closely by the Fulani militants who are placed behind ISIS and Al-Qaeda that has fought in the global terrorist index. Although Boko Haram insurgents based in northeast, but Fulani militants have has escalated across Nigeria. They kill, maim, rape, kidnap, and destroy farms uh, by allowing their cattle to eat up farm produce. At times, they deliberately set farm ablaze. A lot of our unemployed youths in Yoruba land that venture into to farming have been recorded loss instead of making profit. They are already frustrated. Number two, bad governance. Our people are suffering due to lack of workable policies, lack of commitment by government, and pol policies implementation, nepotism, corruption, abuse of human rights, lack of transparency, lack of res responsiveness and accountability. Since the inception of civilian government in 1999, The system has been characterized by corruption, crime, impunity due to high level of concentration of powers at the center. Since the governing system is highly centralized, a very small number of people dominated by dominated the system, which led to unequal distribution of resources, unemployment, lack of adequate uh, health facility, underfunding and poor standard of living and poverty. There is no transparency in accountability and accountability. They make decisions according to their wishes and admissions without considering well-being of the masses. Now, àwọn tó jẹ́ olórí wa, bàbá ẹnìkan sọ lẹ́ẹ̀kan, wọ́n ní àwọn tọ́jọ́ nǹkan àlùmọ́ọ́nì wa ń bì pé díẹ̀ là ń rí bẹ́ẹ̀ ńgbà wọn bá kó dókè wọ́n wàá fi díẹ̀ ránṣẹ́ òdodo ni ṣùgbọ́n lẹ́yìn pé wọ́n ń fi díẹ̀ ránṣẹ́ àwọn nǹkan tó tún jẹ́ nǹkan tó tún yẹ tó ń jẹ́ ká gbọ́n béèrè fàtúntò ìní wípé àìṣètò ààbò lẹ́yìn àìṣètò ààbò ìṣèjọba burúkú tá à ń pè ní bad governance ẹ rí i pé nísìnyìí ààrẹ àwọn ààrẹ wa wọ́n lọ́dọ̀ lazy nígbà wọn ti mọ̀ pé generation àwọn ti fail already wọ́n wá shift blame lórí àwa youth probably he was referring to niger delta youths who are collecting salary without delivering any service. Probably he was referring to Alimanjiri people who are begging to eat, but there is no lazy youth in Yoruba land. Provided government has done the needful, there will be no youth restiveness in Niger Delta. Provided government has done the needful, there will be no Alimanjiri, millions of Alimanjiri in North. An average illiterate uh, Fulani has no job rather than to moving cattle around. The idle ex men are, have now become rapists, terrorists, kidnappers, and armed robbers. It is our leader that, that has failed, our the generation of our leaders has failed us. That is why we are clamoring for restructuring. Provided after 1967 coup, provided the Nigeria has been running in peacefully as expected, provided we have, have, un, uh, we have employed youth, provided we have infrastructure and stable power supply, we are not going to be clam, clamoring for restructuring now we will have been satisfied with the federal system of government, with the present structure. But because we discovered that the present structure does not work, that is why we, are, we want to restructure it. Tí lè bá dáa tó rẹwà tó ṣe kí láàmú ní ká tún kọ́ sí. Nígbà ọba ti gbó, a lè ní ká tún kọ́, olóòótọ́ ni, a lè ní ká. Ó túmọ̀ sí pé ìjọba tá à ń lò lọ́wọ́ ti gbó ó ti nílò ká tuntun tò ká tuntun ṣe àwọn yorùbá oṣù kìnnì kan wọ́n ní ìwọ̀n ìgbà ọ̀tọ́ lọ bí òréré kò sì sí nǹkan tó dúró sójú kan change is inevitable we must change this structure now agriculture we always say is our father's job or is our job in yoruba land it's no more our job in yoruba land go to north They are farming like, like anything. They have plenty rice, rice farmers. We, we, we are buying beans from north now. When you go to Bodija market, ask them where they are getting the pepper. They go to Sasha to buy from Hausa people. The alu, the, the onion we have in Yoruba is not enough for our consumption. We have to travel far to north to get onion. So we have to go back to agriculture. My colleague has spoken, and he has spoken well. He, he said, told us the need, the reason why we must go, we must go back to education, why we must improve our education, the standard of education. But we must also look to agriculture sector. No matter what the resources we have in Yoruba land, when we are talking of Tinkerland, we are talking of airport and others. Without agriculture, they are nothing. Without agriculture, they are nothing. We must, we must make sure we encourage our youth to venture into agriculture, to take agriculture as their business. If not, we can, we can regret it. Now, Buhari, the president of Nigeria, said that Nigeria youths are lazy. Are we lazy youths? No. But because our leaders are too comfortable, that is why they talk too much. they have all their children schooling abroad. Why our children here, our youth here, are selling pure water in order to raise money to pay their school fees? Go to toll gate, you see them selling plantain chips. They will wake up 5 a.m. in the morning. They will go and sleep by 12 a.m. Are they lazy? If we are looking for lazy people, probably we are going to look for some Almanjiri in the north. That is where we can easily find lazy people. People, people that do not want that do not want 5,000 naira. And when they see their president, they will be saying, Say, Baba. Those are lazy youths. We are not lazy here. Now, for us, To give this clamor, the clamor for restructuring, a popular and massive support, we must make sure we go to iron institutions to tell them the reason why Nigeria must restructure. The, what they we must tell them what they will benefit from restructuring. We have to go to marketplaces to tell them the reason why Nigeria must be restructured. we must invite the artisans, the Okada riders, the union, union members, road transport workers. We must make sure they are sensitized. We must give them the needed orientation so that when they ask an average Yoruba man that what is restructuring, he or she will be able to tell them what restructuring is. But, but now, it's like Only Yoruba leaders are talking about restructuring. Only Yoruba leaders. When you go to Bodija market and you, tell, you tell them about restructuring, they say what concerns them is to sell their goods. They don't know what restructuring is. But we must make sure we carry everybody along. It's not that we say, ah, election will not, will not come out in a particular state if you don't restructure. To, sabo, hello, to boycott election is simple. But I don't think it is good enough to use that strategy. What does it take to sabotage election? To boycott election. Now, there is Boko, that go, there is Boko Haram in the north. 80% of our youth are serving here. They are serving in south. People from south, um, southern Nigeria are serving, 80% of them are serving in southern Nigeria. Just tell your, your children or your daughter that is serving. When it is the day to election, don't go to INEC office during ele on the election morning don go to anegov they be expecting them We they don see them everything has been flop everything will flop tell your neighbor go and register with inec register for returning officer register as a returning officer go go and register as one of their officer on the election day ask them to sleep at home everything will flop so to sabotage election in fact when we sit down we can think of ten ways through which election can be boycotted. But don't let us think of that for now. But there is way. Tó a bá sún kàn gírí, tá a bá sún kàn gírí, ọmọ èké mi ti ọkàwé lọ́sfọ́ọ̀dù, ó lè fún alọ́gbọ́n tá lò tí gbogbo ó fi tò. Mo kí yín. Ẹ ṣe o, ó ṣe o ọ̀gbẹ́ni Habib Olalekan Ahmed. Distinguished ladies and gentlemen, thank you very much for your patience. Let me kindly ask people on this side of the hall to return to their seats while I bring up another set. Um, a máa pe àwọn èèyàn ní ẹ bá mi fún wọn látẹ̀wọ́ o. Ah. iṣẹ́ rí kínní kó lè lárinrin kó lè dùn wọ́n gbogbo wa dáadáa àwọn èèyàn wa pọ̀ ń bì tán fẹ́ sọ̀rọ̀ a máa pè àwọn èèyàn láàrin bíi táwọn náà bá wa sọ̀rọ̀ nítorí ìdí èyí ẹjọ́ mo gbà wá níyànjú mo bẹ̀ wá ẹ jẹ́ ká ṣe ṣókí ṣókí ṣókí gbogbo èèyàn náà ni wọ́n fẹ́ sọ nǹkan wọ́n fẹ́ dá sọ̀rọ̀ yìí ṣùgbọ́n abẹ̀yìn ẹ jẹ́ ká ṣe ní ṣókí ṣókí ká lè pe àwọn ìyá wa bàbá wa àwọn tó wà níbí náà kán lè bá wa dá sí ṣókí ṣókí ṣùgbọ́n ká tó pè wọ́n màá kọ́kọ́ pe àwọn míì náà tí wọ́n bá wa sọ̀rọ̀ níbí ní ṣókí ká tó wá sí uh, eh, Akpabi. Let me quickly ask the Honorable Commissioner for Education representing Governor Ajimobi to please come to this side of the hall. Please put your hands together for him. Honorable Fella, thank you very much. Let me also invite Ashiwaju Adeyinka Belu Olarinyoye, if he's here. Chief Adeni Akintola, if he's here. Barrister Dotun Hassan, then Festus Ugun, Please let them come to this side of the hall. Thank you very much. As I said, we're going to come to this, um, to the well of this um, chamber to recognize people to contribute to the discussion. Okay, whilst they are trying to make their way here, let me quickly call Hon. Honorable Fela, Commissioner for Education, representing Governor Ajimobi. Please put your hands together for him. Thank you very much. Thank you very much. Sorry, I'm here to represent His Excellency, the Governor of the State. So, I will just read his remarks so that the colloquium can continue. Many eminent personalities have been identified here, but permit me to still recognize Mrs. Ibirun Kefamakiwa, the wife of the personality that we are celebrating today. And Sheye Oyeleye. That's the DG Down Commission. Dr. Adi Adeagbo, DG Yoruba Academy. I would also like to recognize Dr. Akeola, who has come to represent Ogbeni. Beshola, the governor of Osun State. The leader of uh, APC, Zona Secretary is here. Chief Ayua Falabi, I have to recognize you, sir. And uh, our Odua conglomerate, the MD is here, which is Mr. Adiwale Raji. Let me also recognize all the earlier speakers and those who will speak after uh, I read governor's address. I recognize all of you and distinguished ladies and gentlemen that are here and members of the uh, press. Uh, Farmer Famakinwa Koloku, an initiative of Grand Commission, Yoruba Academy, and Afenifere Renewal Group, aims to extol the remarkable contributions of a quintessential Yoruba man, late Oladipo Famakinwa, 1967 to 2017, who committed his time and energy to the socio-economic integration of the six states of western Nigeria via the development and adoption of a common regional agenda. In his lifetime, Dipo brilliantly envisioned remaking Western Nigeria a space and a place of good governance and global competitiveness through economic, social, cultural, and ethical reorientation. The post contribution to the strategic and tactical rethink of Western Nigeria has been instructive and pivotal. To pay tribute to and sustain the memory and good work of an individual of such repute is fundamentally apt. This event will mark the lifetime of a remarkable individual and acknowledge the indelible imprint of his acts and thoughts of the Yoruba nation. Mr. Famakiwa's ideas were targeted at developing our people and space. He was successful in his private enterprise and he could have stayed privately to enjoy his labor. But he literally abandoned his business and threw himself into a course to agenda good governance in Nigeria. The first edition of the Deep of Amakiwa Colloquium is being organized by the Don Commission, Yoruba Academy and Afenifere Renewal Group. The team is restructuring, ending the talk and starting the work. The biennial event has to immortalize the memory, vision, and ideas of Mr. Famakinwa, the pioneer director general of Don Commission, who passed on April 21, 2017. And what are the objectives? To chart a course for the future and safeguard the destiny of the Yoruba people whilst pre preserving the health of the Nigerian Federation. The Deep of Amakima Colloquium aims to serve as a democratic and thought-provoking space to raise pertinent governance questions in search for a truly federal construct for Nigeria. The purposeful transformation of Yoruba land is not realizable within the current Nigerian constitutional and political arrangement. It is hope that Yoruba nation will be guided by good judgment to acknowledge the urgent need to look at our future through a prism untainted by selfishness and short-sightedness. What are the thematic of the focus? Within the next context of United Federation of Nigeria, democratic processes should be built around such fundamental values as one, sovereignty of the people, respect for human rights, equal political, social, and economic opportunities for all citizens, equity, justice, and fair play as ethical values of politics and national unity, transparency and accountability as the basis of governance. These values are non-negotiable and form the bedrock for nation building. For these values to be given expression in the Nigerian nation, the structural defects and deficiencies of the political construct of the nation must be addressed as expressed by popular consensus of the people through the following but not limited to one renegotiation of Nigeria Federation two organizing for regional actions three mobilization of regional endowments and assets Four, optimizing the space for development through the regions to achieving sustainable growth in Nigeria. Five, fiscal federalism. Six, decentralization of Nigeria. In concluding, most Yoruba people want a Nigeria that operates as a properly managed modern country, a land of order, law, freedom, justice, progress, science, technology, opportunity, competitiveness, productivity, and prosperity. The kind of country that all Yoruba people desire and want. That is that nation that we desire. Noting that we have a tradition and record of protecting democracy and striving for progress, having invested in Western education much earlier and deeply than any other Nigerian nationality, the Yoruba people have expended considerable resources and capabilities to help orderly progress and prosperity in Nigeria. The Yoruba nation, with a coherent vision and cohesive force, agitate, push and ensure the actualization of its development and aspiration. Thank you and God bless you. So that is the remarks of His Excellency the Governor of the State. I just read it on his behalf. Thank you. Thank you very much, Honorable Commissioner. Please, another round of applause for him. Gómìnà wa láwọn rí sí àtúntò Nàìjíríà ẹ bá wa fún wọn látẹ̀wọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tá a wà yìí Abíọ́lá Jimobi wọn láwọn náà fi ọwọ́ sí pé a nílò láti tún Nàìjíríà tò torí pé kí ni torí sẹ́mọ̀fà Yorùbá a kì í múyàn sí o a dẹ̀fẹ́ ní kankan a fẹ́ kẹ́ni kankan kó ṣe kí ni kó mú wa sìn ìjọba amúnisìn láti ní ní Nàìjíríà láti 1966 so gómìnà wa náà wọn làwọn fọwọ́ sí lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan sí ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn o iṣẹ́ tí wọ́n fi rán kọmíṣánná wa nìyẹn o Let me quickly invite Mrs. Adeyinka Bello Olarinmoye. Ẹ fún wọn látẹ̀wọ́ o. Ẹ káàsán. I'm um, standing on a 16 protocol. You have to permit me. I'm not, you know, the part of Yoruba that you can call Yoruba proper. I'm um, an Akoko and I've been thoroughly, you know, um, abused, not abused, you know, kind of remind, I mean, reminded that kobo kobo, because the Yoruba we speak there, that is the Bible of um, the world. Our Yoruba is, I, I, I'm, I'm not very good in Oyo Yoruba. We started having the issues of um, who we are, identity, a means of um, restructuring. Because the religions we have to take, especially the Western type, Christianity, the first uh, person who actually, you know, helped in um, translating the Bible actually referred to a divinity you know, in know, I mean, using, juxtaposing it in the Jewish, you know, personification of the devil, issue. You know, and that is why we should start from addressing who we are. Within the Nigeria space, cultures were merged together. It was a marriage of, yes, a thoroughly inconveniences. It's not, you know, favoring any part of the, uh, of the nation. And um, the first speaker who spoke about the late um, Mr. Jipo Famakinwa actually made such, you know, statements that actually brought about this agitation for restructuring. He actually said um, Nigeria has three people I mean, three peoples, right, in groupings now, three nationalities, and I know exactly where he was driving at, and that is Yoruba, Igbo, and Hausa. But that is not uh, the truth. If we have to say the truth here, it's the fact that Nigeria is made up of several nationalities, many ethnic groups, and three are dominant. And that's three, you know, that are dominant are actually, you know, sharing the resources among themselves. Those who want, who think they have the hand that uh, laid the golden, the golden head that laid the golden eggs, were apparently seem to be, you know, out of that um, physical, you know, um, sharing of our monetary wealth. And it's true, we should ask questions. We solely depend on oil. Many of the speakers, I prepared a speech, I talked about it, that I will talk along this line. But listening to the first set of um, speakers made me want to just, you know, change all the, uh, the I mean, I should just make comment on what they are, because there is nothing to add to it. The first speaker, the woman who spoke first, actually did justice. In fact, the women have done very well. In fact, I'm proud to be a woman today. And despite our president thought that Nigerians, I mean, youths are not working, that they are lazy, today I'm proud to say that like, the Yoruba youth actually are working and they are here and they pushed for, you know, those agenda, the agendas that can help, you know, restructure the nation and especially to focus on the Yoruba nation because these are nations in nation and what brought about restructuring is most, I mean, most importantly, is the federal, the federalism we seem to say we are practicing. And that federalism has a way, the most um, taught, the thinker on federalism that I know, Casey Wells, had always positioned that the power distribution must come from state to the federal, not you know, other way around. And we are not practicing it here. So I can't call Nigeria a federal state. It's not federal. Now, I just want to quickly say this that to be Yoruba is to understand the philosophy of the Yoruba as a people. It is not only for us to gather and continue to speak grammar, to talk and then continue to talk. I think we need to take this to the public space, to the Yoruba space. Where is the Yoruba space? Is the market where the women are. Among the youth, like the last speaker said, among the partisans. Because we know what restructuring means. Those that want, that should be able to be instrumental to, you know, propagating restructuring don't understand it. Oftentimes you say restructuring and the next thing is, how does that concern you? Or some people will say, oh, well, they want um, they want us to divide. They want to divide the nation, which is not true. I thank God that we are able to actually conceptualize restructuring in the Yoruba word, which is atunto. Tí o bá sí àtúntò kò lè sàtúnṣe. The point is that we need a serious, in fact, a radical, you know, approach to to get ourselves back in this nation. We have gone astray. And the Yoruba are the people that will do it because they've been always doing it. Before now, they've done it. They've been doing it right from the um, creation story. We have no, we have myths in all cultures, and the myths of the people will actually tell you what the philosophy of those people are. is the fact that you take you have to go to the women back. We are going back to our women because I'm a gender person. I discuss women a lot. We are going to go to the women. Nígbà tí Ọlọ́run kọ́kọ́ fẹ́ dáyé, Olódùmarè pè gbogbo àwọn òrìṣà jọ. Lẹ́yìn àwọn òrìṣà yẹn obìnrin kan ló wà láàrin wọn. Àwọn yòókù ọkùnrin wọ́n ní Ṣàngó. Bóyá Aláàfin ni èmi ò mọ̀ Ògún wọ́n ní Olókun wà ń bẹ̀ nígbà yẹn wọ́n sọ kóbìnrin lólókun wọ́n ní Ọ̀rúnmìlà èṣù there the the seventh person happened to be a woman Ọ̀ṣun wẹ́ẹ́ gbàtọ́ délé ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lọ wọ́n ń ṣiṣẹ́ lọ wọ́n wá ní ah, ẹgbọ́n náà obìnrin tó ilé tó wà láàrin wa yìí kò ń ṣara wa obìnrin lásán lásán ẹ tiẹ̀ wò ó ayẹ ẹ tiẹ̀ tún yàtọ̀ ṣe láyẹ ẹ ga síwájú. Si pé ta ni irú èèyàn wo lélẹ̀ wọ́n wá ṣe awo wọ́n fi ilẹ̀ sẹ́gbẹ̀ẹ́ wọn ṣe wọn pé mọ́ iṣẹ́ mọ́ òun náà sì ń wò wọ́n báyìí pé kí ni kóun ṣe fún wọn ó papọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́yẹ báwọn ṣe ń ṣe lọ wọ́n ń bàjẹ́ bọ́n ṣe ń ṣe lọ náà ń bàjẹ́ nígbà tó yá tó ń rí nǹkan kan ṣe wọ́n padà lọ bólódùmarè à eléyìí èèyàn tẹ́ fún wa yìí ò jẹ́ ká rí nǹkan kan ṣe yẹn àà kí ló ṣẹlẹ̀ òun ló yẹ kẹ́ kọ́kọ́ tètè mú mọ́ra nínú ilẹ̀ yorùbá obìnrin ṣe pàtàkì gan tẹ bá fẹ́ kí ọ̀rọ̀ restructuring níyànjú obìnrin la máa kó pọ̀ àwọn market women our mothers they are not as educated they are not academic like we are they may not speak big grammar but they can internalize it they can indigenalize it wọ́n wọ́n máa sọ ní èdè tí gbogbo èèyàn máa mọ̀ á jẹ́ iye wọn àwọn ló ń dìbò jù tẹ bá sọ pé ẹ dìbò ní wípé Yorùbá ò ní dìbò tẹ bá ti mú àwọn obìnrin mọ́ kọ́nà àwọn ló ń ṣòṣèlú bó tẹ̀ jẹ́ pé bó ṣe ṣòṣèlú tó náà àárín nǹkan kan bẹ̀ mo rántí pé màmá mi tó jókòó sí bíbà yìí wọ́n fẹ́ di gọ́vnà ní ìlú mi nígbà kan ní Ondo State inú irú irú èmi báyìí ó dùn pé kó wọ́n lè di gọ́vnà but àwọn obìnrin fúnra wọn ìjà ti ṣetán láti ní pé kí agbárùkù ti obìnrin ẹgbẹ́ wa kó lè di nǹkan kan èmi ò ní sọ̀rọ̀ torí pé nítorí ẹni mo sọ pé mo ò ní sọ̀rọ̀ jù nípa restructuring mọ́ kò sí nǹkan kan tí fẹ́ sọ nípa ẹ̀ mọ́ wọ́n ti sọ tán èmi ti ẹ̀ ń bọ̀ with the notion pé màá sọ òyìnbó tó pọ̀ lẹ́yìn àṣẹ mo ò gbóyìnbó ní ìsìtàlẹ̀ tí mo nǹkan tí restructuring jẹ́ we should somebody raise three pertinent questions he said what is restructuring àti mọ̀ pé àtúntò àtúntò ló ń pè ní restructuring What differences would restructuring make? It will make a lot of differences. We will be able to answer questions that had raised the issue of restructuring. It's obvious that we have issues to settle. We have so many reasons to come together to discuss our future. The future of the youth that have been labeled in the world is very important. We are going to go. These people will remain. And it is important for us to make sure we channel a path before we depart. How do we move forward? We have three ways to move forward. Atuto number one. Atuto number two. Atuto number three. Atuto the all the way. Only restructuring can resolve it. Thank you very much. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé púpọ̀. Lẹ́ẹ̀kan sí ẹ bá wa fún wọn láti wọ́n. I'd like to quickly call on Mr. Festus Ogun. Good afternoon, everyone. Thank you. Uh, Nigeria is a country surrounded by drama. Dramas. We see different dramas every day. Two days ago, it was the, stealing, uh, the stealing of the maize in the National Assembly. Yesterday, we were all insulted that the youths are lazy and uneducated by our president. But in all, for a few years now, we've seen that one recurring issue is ongoing in the country, and that is the issue of restructuring. We are all clamoring for restructuring, even though many of us don't know what it means to restructure we see that those given the opportunity in the past to restructure the country are even coming up agitating for restructuring. The truth is, Nigeria is a federation without federalism. Nigeria is a federation without federalism because too much powers has been concentrated in the hands of the federal government. And in a federalism, powers ought not to be concentrated in the hands of the federal government. And that is why we see that our states are not developed. And when you get to Abuja, you think you are in another world. Our states are not developed because too much powers has been concentrated in the hands of the federal government. If this is the case, if Nigeria will develop, if we are to meet the development we are all craving for, there is need to give more powers to the state government. If the state government are not given more power, our case will be like that of a toddler that will go to the mom every time for the breast milk. More powers need to be given to the, the state government for us to develop. Even the president of the country, it is very sad that the president of the country himself said he didn't believe in restructuring it is very sad. Because as a people, the only way we can develop, the only way we can move on is for more powers to be given to the state government. By virtue of Section 3 of our 1999 Constitution, we have it there that Nigeria shall be a federation consisting of a state and a federal capital territory. But it is very unfortunate that despite the fact that our constitution has called Nigeria a federation, uh, the political structure of the country is in such a way and manner that the country is practicing a unitary system of government where powers are concentrated in the hands of the federal government alone. This will not help us. One trouble with Nigeria is the agitation by some sets of people that they are being marginalized. I dare say that if powers are being devolved if more powers are being given to the state government, the issue of marginalization we hear about every time will become a thing of the past. Because states by that time will develop at their own pace. States at that time will grow rapidly. And in fact, there will be a kind of healthy competition among the states. When you see your sister state growing rapidly, you will have the need to also imitate your sister states, The powers that has been concentrated in the hands of the federal government alone in the country is one of the reasons why we are here. It's one of the reasons why the country is not progressing. It's one of the reasons why we are not moving. The structure has been bastardized. The structure, the structure is not good enough for us to develop what we have to do as a people is to ensure that the powers in the hands of the federal government is being given to the states. The powers in the hands of the federal government is too much. Let's, let me give an instance. Some states in the north, alcohol is prohibited, it's outlawed. Drinking alcohol in public is outlawed. In some states in the north, Smoking cigarettes in public is prohibited, is outlawed, is unlawful. But in Lagos State, for example, millions of naira are being remitted to the account of the federal government on a monthly basis. But at the end of the month, all states of the federation will run to Abuja to get their own share of the national cake. How do we divine justice more than that? If more powers are given to states, the states will develop rapidly. There will be the noise, should I call it noise now, of of um, of agitations, of marginalizations we hear on a daily basis will become a thing of the past because all what they need is in their hands. Let the power be given to the states and let's see the country develop. Now, the third issue we are looking at is how do we agitate for restructuring beyond electioneering agenda? The fact is, the only way the country can get restructured is through the law. And that will be done by the National Assembly. As, and will be, the policies will be carried out by the executive. The truth is, we need cycle of hands on the table to ensure that well-meaning citizens of Nigeria get to the National Assembly to make good laws for us? Is it the, the Senate where we have stealing of maize, where we, we, the politics of suspension, using the instrumentality of law to, to, to, to bitter their members, that they are, they are not too serious enough to make the laws that will bring about restructuring in the country. So, for us to have a restructured nation, the National Assembly must make laws. Our constitution must be amended because it is our constitution that has given so much power to the federal government. So if you want to if you want to progress, if you want to move more than this, what we need to do is to ensure that our representative in the Senate and the House of Representatives make meaningful laws that will reflect our expectation of restructuring. I say that Nigeria is a risk unless it finds the courage to restructure to restructure. I say again that Nigeria is a risk unless it finds the courage to restructure. Thank you very much. Thank you very much, Mr. Festus Ugun. That's another perspective from one of the youths in Nigeria. Please put your hands together for Aremo Oludotun Hassan. Mo dúpẹ́ fún gbogbo ìjókòó yìí. Pàápàá jùlọ, a dúpẹ́ fún Elédùmarè tó mú ọjọ́ ìní wá sí ìmúṣẹ. Um, orúkọ tèmi ni Barista Oládọ̀tun Hassan. Èmi ni ààrẹ ẹgbẹ́ fún Yorùbá Council of Youth Worldwide. A fi èní ìṣe ìrántí ẹni rí wa dípò famakiwa ìdí èyí ni pé wọ́n fi òǹtẹ̀lélẹ̀ wọ́n fi ohun àmúyangàn tí gbogbo wa ń rí ta fi lè sọ pé wọ́n ti ṣe ìdajì inú iṣẹ́ tí gbogbo wa jókòó sí bíbá lénìí and lára ìdajì ẹ̀ ni pé don commission is the way to go. We've been clamoring for restructuring, demand for devolution of powers, and yet, since 1960 to date, we are still under the same dungeon. Why are we in this same situation? As far as we are concerned, gẹ́gẹ́ orole yoba, ilẹ̀ Yorùbá, wa inú when we are talking about restructuring, how much more do we find time to really restructure ourselves within the southwestern region, whereby most of our governors don't really see education as priority, where clamor for agriculture and economic empowerment is not really feasible as far as we are concerned. These are variables that if we go deeply gẹ́gẹ́ bí n ṣe rò ó pé àtúntò inú ilé gangan ló kọ́kọ́ ṣe pàtàkì ká tó bọ́ sóde lọ sọ pé a fẹ́ lọ gba national restructuring because the present government that is in power today having assured more on change mantra but yet all his promises on devolution of power, which is the key fundamental on the first list of their manifesto, is now a failed promise. And there is no way we should be rest assured that they will deliver that to us in, within this administration. No, at all. No matter how our clamors are, we need to find better alternative and most implementative alternatives. And that is why I want to firstly inform that the youth themselves needs to be more courageous in taking the battle by themselves in fighting for this restructuring demand. And in doing this, we need to firstly see a more scientific approach in getting to the drumbeat in achieving this task. And that is why I've really mentioned earlier that we need to call our governors together. They need to be very serious about our demands. We've had the Don Commission. How much of our demand can we be able to fester in ensuring that the Don Commission becomes a Southwest Development Commission. How much more can we be able to invest our time in ensuring that we have more derivables income from the Southwestern Development Commission, just as the Northeast was given a clean bill of health and whereby the Southeast was shut down. We need a regional um, um, uh, Development Commission as one of our solutions. We cannot get restructuring as a dash. We, it is not 100, 100 meters race. It requires a long-term planning, but we need to have the immediate plans, and that is why I would like us to really see more into how much we can activate these old demands. How best can we be able to sell this idea? How best can we be able to kill the 1999 constitution and have a people's obstructionist constitution that emanates from us that we understand the language and tenets of our laws? Why do we have a law that the market woman does not even know the content of those constitution? It becomes worthless. We need laws that are profitably immutable for generation now and the yet unborn. And that is why the, the light of our law we are able to lay the foundation of the 1963 constitution. For us to get it right, we need to really bring together all these laws, the 1963 Constitution, part of the CONFAB report in, uh, uh, uh, uh that was sat over in the recent time, and our own native intelligence. If we can be able to bring all this together, I believe strongly that we have the without in Southwest to develop at our own pace. Let nobody be, be, be, be, be too much amused or be too much in a haste. Restructuring journey is not a journey of a one year. It's going to require us to lay the foundation and what we have to do now is to start from the angle of preparedness, from the angle of going further to believe that ilẹ̀ Yorùbá àti kọ̀yà ìyà tó ti ń bá wa fínra ó ti pẹ́ gbogbo nǹkan báyìí ni a rò ń pé ta bá dúró ta bá dúró ṣinṣin nínú ìṣọ̀kan because ìṣọ̀kan nìkan ló lè jẹ́ kí a rí àtúntò ilẹ̀ nàìjíríà adẹ̀mọ́ wípé um, kò sí báyìí fẹ́ sọ ah ní constitution of federal republic of nigeria today because the constitution that we are running on did not emanate from you and i so far that is a a a a, a trumpeted rule kò sí báyìí fẹ́ pé báwo la ṣe máa short òfin yìí down and for us to have a new people's constitution we start now. And we have to start with our state assembly on how they can begin to have state independent constitutions. If you have a state independent constitutions, that will now unite our issues more conscientiously. Then we now need to have the regional treaties. We cannot have a regional laws without we understanding the tenet of how we need to govern ourselves. Governing ourselves requires a lot of approaches, and that is why These are fundamentals that we need to, to, de to decide. We need to shut down the exclusive list, which is more crimin criminating. We need to see how much we can break the norm of this meritocracy that we found ourselves. Except we decide, except we take the bull by the horn, except you and I is prepared to answer that question pé ṣé a fẹ́ àtúntò àbí a fẹ́ ìyà èyí kan nínú méjèèjì òun la máa fọwọ́ mú ṣùgbọ́n ní tèmi o mo kọ̀yà yorùbá kọ̀yà ẹ ṣe gan. ó ṣe àrẹ̀mọ olùdọ̀tun Hassan olórí ìgbìmọ̀ ọ̀dọ́ yorùbá lágbàáyé mo fẹ́ kí amòfin wa ní Akíntọ́lá wọ́n mú ọ̀rọ̀ ìyànjú náà wá fún wa ẹ fún wa látẹ̀wọ́ o. ẹ kú lé o ẹ kú lé o ah, I'm here deliberately to honour our departed friend and brother Dipo Famakiwa. But I'm going to depart uh, briefly from the norms. Uh, there was a saying by our revered leader Uncle Bola Ige blessed memory wípé you don't serve meal you don't get a meal from the oppressor on a plate of gold the only language understood by the oppressor is not appeasement but confrontation ẹni tí ò fẹ́ ni àlòrán abẹ́kẹ́lẹ́ yorùbá máa ń sọ kò sí àlò tó lè ṣe fẹ́ tí ò fẹ́ náà ẹ. So the only language understood by the oppressor is confrontation. At least, um, to all my compatriots speak about devolution of power, restructuring. Restructuring is the mantra of the Anafre Southwesterner. It is what we believe in. And our forefathers have been the vanguard of that for over six decades. If you have read the works of Obafemi Awolowo and revered Bola you will come across that there. They've set the agenda for us. For those of you who still believe so much in the corporate system of this country, I, say, I wish you good luck. But I know that the present structure cannot sustain this country for another twenty-five years. It is practically impossible. the world is becoming a neighborhood. It's no longer a, a, a global village. And everybody is becoming a local champion. The so-called civilized world, like Britain, Britain today is more or less a federation. On paper, it is a unitary state. But today, it is more or less a federation. When the first referendum was conducted, whether the Scots should go or not, they got 19%. The second one gave them 45%. I bet you they dare not try the third one. Today, because the Englishman is very wise, he put in place, within two, two weeks during the campaign, they put in place certain parameters for the Wales and the Scots. Today, the Wales have their own parliament, they have their own judiciary, they have their own uh, civil service. So also are the Scots. Today, Britain is more or less a federation. Nigeria is the only federation in the world with a unitary police. Even the state of Britain, that is unitary in form, has many police formations and organizations. In the United States, as the last count, they had 17,000 plus police formations, including universities. and our institution each of them has recognized by the state that's the armed police formation for those of you who still believe so much in the corporate existence of this country you have to appreciate one thing as a yoruba man that you are so blessed take a look at the geography the map of nigeria because many of us don't understand the political and geographical arithmetic of nigeria if you are a yoruba man you take a look at the map yoruba land is the only zone that have access to the sea and land border. Look at the map. You have the longest coastal line from Badagry to Igbotako in Ondo State. You have the longest border line from Ilesha Baruba to Badagry. Many of you don't even know where Ilesha Baruba is located. And here you are a Yoruba man. Many of you don't know where Gokwe is, where Igboho is, where Kishi is. And when you look at that, the South South has access to the sea, no land border. The southeast is landlocked with very small land mass. Between Asaba and Enugu, it's a distance of 72 kilometers with three state capitals. It's not up to one local government in Oyo State. And when you look at the, the land mass of Nigeria, Oyo State alone is 28,000 plus. That is more than twenty-three thousand of the southeast the entire southeast Oyo State alone the landmass of Oyo State alone is more than the entire southeast in landmass by over five thousand so when you look at that keep that at the back of your mind now for the north they have access to land border no access to the sea so that is why everybody now wants to live and die in the southwest they all want to come here live here, and that possibly seize your land from you. And that is where, for those of us who believe so much in the Don Commission, we need to give the Don Commission every support. The labor of our heroes past must not be in waste. When Bola was advocating for integration, he never knew that Nigeria came to this sorry state. We are in a very terrible position now in the country. For those of you who still believe, I repeat, everybody is now becoming a local champion. I, I went for IPA conference in October in Australia. You won't believe it. The Aborigines are coming back to take their lands after over 2,500 years of evacuation. They are coming back to ask for their lands. If you lose touch with your root, you will regret it. For, for those of you who think you can, once you are, you can, there's no way. If you are staying in a place for 1,000 years, that doesn't make you an indigenous of the place. The problem with many of us is that we don't read. In 1973, when some of us were still in primary school, there was a madman called Idi Amin. He came round, he, he came and he came heavily down on the British Asians. After 650 years, they were all evacuated. And if you are still in doubt, let us look at the contemporary development now. Look at what is happening in Zimbabwe. The Zimbabwe farmers. After almost 700 years, the British farmers. What are they doing now? They are being evacuated. After over 700 years. It will get to that in Nigeria. So it is high time we all look inward and embrace Don Commission. To God be the glory, the Don Commission has come to stay. It will outlive many of us. By the special grace of God, the ideas, the ideas propounded by Bola For those who have made it their first time to castigate Uncle Bola they should be told that there are millions of Iges now. They should be told in clear and loud language that what we are witnessing today in the Don Commission was the brainchild of Bola That was the brainchild of Bola You He has written about it. He has postulated it. And when you look at what is happening today, the Southwest is the only region that has peace, that people want to live in. Everybody want to live and die in Lagos. Why? Bolagi left, Tinubu took over and laid the foundation. Today, many of you don't know that that bridge that link Admiralty to Ikoyi was not controlled by the federal government. It was controlled by the state government, Lagos State. Lekki was opened up by Lagos state government. And the template that was laid in Lagos is what has been adopted by the various western state governments. When you look at the road construction, you see that it's the same pattern. Today, Ogun State is the second largest owner of IGR. Thank God again for Don Commission. That, now, what all Ogun State did was just to key into the pattern set up by Lagos State. And Oyo State is doing is doing the same now. If you look at Lagos Ibadan Express Road, 33 kilometers of that road belongs to Oyo State. So all Oyo State is doing now is to keep, to replicate what Ogun State is doing. From Shagamu to Bega, there is no vacant land. All Ogun State did was to key into that and start from the economic boom of Lagos. Why is it like that? Why are people rushing here? There is going to be demographic changes in the southwest, and you must get ready for that. I'm happy my brother, the youth leader, was here this morning. I was go and get prepared. Even one piece must be ready for war. Even one piece must be ready for war. I repeat. I said this to Ghanaian Adams that enough of agbada wearing and uh, uh, walking stick and this thing by our youth must be ready we knew what we did during the nadeko era uncle wayo amurabi is here We knew what we did under the control of Uncle Bola We knew what we went through. The young ones, ones are not willing and ready to make any sacrifice. No wonder the president made the statement he made about the youth two days ago. We must put on our thinking caps. Let us cooperate with Don Commission. Our governors are doing very. Anybody who think our governors is not doing enough to pay a visit to the south east and south south. You come back and give our governors a medal. Femi Falana and I, we are to go to the Airport one day. And we said, look, if any of these governors come from the southwest, they would have been burnt by now with their families. Uh, we don't appreciate what we have, but there are rooms for improvement. All we need to do now is to put on our thinking cap. Whosoever has one or two ideas to put across to the commission should do that. And we cannot be pre preaching against imperial imperialism and be perpetrating the same here. ayé bàbá sọ pé ti kọjá o bàbá sọ pé it's gone Bọ́lá Ìgè liberated many youths so ayé bàbá sọ pé ó ti kọjá n tó ṣẹlẹ̀ sí ni pé what belongs to all must be seen by all a time has gone past when some people two three people will gather and say I will, we are speaking for the yoruba no no no no no the man from Shaki must be contacted the man from Ede must be contacted the man from Igbotako must know now that somebody will say that in Abeokuta or Lagos or Ijebu, habilitated. No, no, that will not be acceptable. I was at the national conference. but Dedeji led the show, and I led the your state. And they were subsumed under the same under me, and they knew what we went through. We will not take another new colonialism from anybody. The youth and the entire Yoruba race must prepare for what is coming up. This country cannot last for another 25 years. Quote me that I say so, unless we change the structure. so what i'm saying in essence is that if you wan research on ask for self examination yorùbá ní tó bá fẹ́ jẹ ìfun ẹran ẹ̀dẹ̀ ni wàá kọ́kọ́ béèrè wọ́n wàá pé ẹ jẹ́ ká fún un ní ìfun ẹran so don't stop all this thing we been on this for over sixty years Research research researching research researching young as i am i had attended more than twenty conferences in this hall over the issue of researching ẹ jẹ́ ká máa béèrè àti ẹ̀fẹ́ dádúró fúnra wọn wọ́n bẹ̀ yìí tí wọ́n fún yín nìkan tẹ́ bá fẹ́ ẹ bèrè fún ẹ̀jọ̀ kọ́ máa fún yín nífun ẹran. let us go back to our library and read go and read the works of bolaji anawolowo on what a federation should be you appreciate better the point you have been making thank you very much i hope i have not bored you. ẹ ṣe gan ni o olóyè olóyè ẹ alhaji adeyemo isiaka àwọn dá o alhaji isiaka adeyemo àwọn dá o. Ìbàdàn Foodstuff Sellers Association Bódìjà. Ẹ káàsán o, ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa, Odùduwà ò ní bàjẹ́ o. Lórí tí wọ́n ní ká sọ̀rọ̀ lórí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń sọ̀rọ̀ lé látàárọ̀. Kí ni à ń pè mí do instruction? Èyí ni àtúntò. Ṣùgbọ́n kí ní kan ni mo kọ́ fẹ́ fi yá wa àwa yorùbá náà la máa sọ pé ilé la ti kó ẹ̀ṣọ́ ròde a rí pé nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn èèyàn bá wa sọ a rí pé ara ẹ̀ a sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ títọ́ ọmọ wa ṣùgbọ́n ńgbà tí ó di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń sìn a rí pé ilẹ̀ yorùbá ó ń la wà ṣùgbọ́n òyìnbó la rí pé ó pọ̀ jù kò sì yẹ kó rí bẹ́ẹ̀ o tá a bá délé haúsá haúsá ni wọ́n fi bára wọn sọ̀rọ̀ nírú àwùjọ báyìí ibo tó bá jẹ́ pẹ́lẹ́ ibo náà the same thing ni ó ṣẹlẹ̀ kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà ń bí kì í ṣe pé àgbóyìnbó ṣùgbọ́n ó yẹ kí àwa gangan kágbẹ́sí àwa lárugẹ ẹjọ ẹjẹ ká ṣe àtúnṣe o àtúntò tí àwa ń sọ ẹ ọ̀dọ̀ wa gangan làtúntò wà tá a bá ní ká wòye bí àwọn bàbá wa láyé ìjọun àná bọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe tó dáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun tán ṣe ń gbà náà òun ni kókó tó ń bẹ́lẹ̀ jù ara kí ni tabaníkàwò nírú Ìbàdàn wa ń bí àátọ́ka sí Liberty Stadium àátọ́ka sí tẹlifíṣàn àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà ara rú ẹ̀ ó ní màpó hall àtọ̀pọ̀lọpọ̀ bá sì dùn ká lọ sí àwọn ìlú míì tá a bá lọ sí Kẹ̀nẹ́ a rí ti rọ́bà gbogbo àwọn nǹkan báyìí a rí pé gbà tó jẹ́ pé nǹkan báyìí gbogbo ẹ̀ ó jọ òun ǹjẹ́ ní ìsìn ǹjẹ́ rú ẹ̀ wà mọ́ bí kò sì mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó ní gbogbo nǹkan padà sí bí nǹkan o ṣẹ́rí ara tí mo fẹ́ bẹ̀ wá lé lórí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dáràn ṣe àwọn pé tá ní regional police ìjẹ́rú yóò wáyé bí ọgbọ́n tá à ń sọ ní pé tó wọ́n nàìjíríà kálukú wọn lè ṣe tó wù wọn ǹjẹ́ arú agbára tá ń lò ǹjẹ́ wàá lè lò bí bí wọ́n á lọ gẹ́gẹ́ bí àṣà wọn wọn ò gbẹ̀bọ̀n dání wọn ò mú kọ̀ dání ǹjẹ́ tá bá rí lọ́wọ́ tí wọn ò ní pè wá ní apààyàn wọn ò mọ̀ máwọn èèyàn yìí ẹ dákun ẹ gbọ́ àti ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí wa ẹ jẹ́ ká ṣe àtúnṣe pàápàá jùlọ ètò wa jẹ́ papambari ẹ̀ gbogbo àwọn tán jẹ́gẹ́ bí aṣojú wa èmi fẹ́ bẹ̀ wọ́n gbogbo orú restructure tá à ń wí yìí ọ̀dọ̀ wọn ló ti lè bẹ̀rẹ̀ o bí wọ́n bá takú wípé n tí a fẹ́ ṣe òun la fẹ́ ṣe à á ṣe látàrí pé gbàtà bá ti dá ọ̀rọ̀ yìí kalẹ̀ tí gbogbo wọn tán bá jáde wọn bẹ̀rù wa ẹ jẹ́ ká ṣe àkíyèsí ti bàbá wa abiola nígbà tó jẹ́ pé ó dìde jọ́ kìíní àná láti lè jẹ́ pé kí nàìjíríà má kú wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ wo orun tó fi mú wa balẹ̀ ìbí bàbá wọn Ọbásanjọ́ ìbọn náà ni wọ́n padà fi ṣe olórí á rí pé bí wọ́n bá ṣe ń gbà náà wọ́n rí pé tó Yorùbá àti fẹ́ yarí nídìí eléyìí èmi rọ̀ wá ogun tá à ń pè ní sọ́ọ́sì ọ̀dọ́ wa ni ẹ dákun ẹjọ́ tó lọ́lọ́ mo fà àkókò mo fi bẹ̀ wá bá a bá fẹ́ kí ìlú ìdá ọ̀dọ́ wa ni o bí ò bá sì ní ìdá ọ̀dọ́ wa ni o ẹ jẹ́ ká rọ gbogbo àwọn olóṣèlú wa pátápátá bọ́n bá ti dé eh, bí sínéètì ni o bí rẹ́pù ni o kó jẹ́ pé tòkún wọn ìjà tiwa òní wọn lọ ọjà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbọ̀n bá ti dọ̀hùn tara wọn náà ń dù wọn ò dù tara wa o ẹ dàpọ̀jọ́ tó lọ lọ mo bẹ̀ wá ẹ jẹ́ kí abẹ́ wọn kó jẹ́ pé wọ́n ṣe tiwa gbogbo àwọn nǹkan báyìí òun ló lè jẹ́ gẹ́gẹ́ bí tí ó jẹ́ gẹ́gẹ́ bí way forward fún wa tá lè jẹ́ pé nǹkan nǹkan báyìí kó ṣe ṣe mo rọ̀ wá ọlọ́run níjọ́ bàjẹ́ o nàìjíríà ní bàjẹ́ o ó dúdú wa kò ní bàjẹ́ o ẹ ṣeun. ẹ ṣe mo dúpẹ́ bá wó wọn látẹ̀wọ́ àwọn ló fẹ́ dá sọ̀rọ̀ yìí o ẹ jọ o. ẹ káàsán o gbogbo lé ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi mo kí yín o orúkọ mi ni kọmre yekini abbas adéyimika ọ̀wé àgbà fún ẹgbẹ́ nata ní ọ̀yọ́ state ẹ̀kọ́ o tá a bá ń sọ̀rọ̀ àtúntò àtúntò àtúntò gbogbo ẹ̀ ni wọ́n ti sọ ṣùgbọ́n àwa náà ò lè dúró ń bí káà náà mọ̀ rí ẹyọ kan àbí méjì ká fi kún ohun tí èmi ò bá gba àwọn olórí wa àbí gbogbo wa ní ìmọ̀ràn sí ó ní ètò ẹ̀kọ́ wọ́n ní ilé tí a bá ń kọ́ tá a sì kọ́ ọmọ wọ́n lọ́mọ náà ni ó padà fa ilé ọ̀ǹtà mo rántí ní àwọn àsìkò kan nígbà tí a ń gbé àwọn mọ́tò tuntun tuntun tuntun tí a ń gbé wá táwọn sì fi kọ́ṣẹ́ a wá rí àwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n ń ba àwọn mọ́tò onímọ́tò jẹ́ torí wọ́n ń pe òyìnbó kan ní ignorance àìmọ̀kànmọ̀kàn ni àwọn èèyàn wá fi ń ba mọ́tò yìí jẹ́ a wá tọ̀ àwọn onílẹ̀ ẹsẹ̀ ajé ńláńlá àtọ̀ wọn lọ wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ wa lọ́wọ́lọ́wọ́ lẹ́nìí gbogbo ọmọ ẹgbẹ́ wa yìí ni ẹ lè dá àwọn mọ́tò yìí ṣe láì bá hello láì dúró tì wọ́n wọ́n lè dá àwọn mọ́tò yìí ṣe tí a bá ní ètò tó péye wọ́n ní education is a legacy èèyàn tó dá dúró irúbi tí a wà yìí téèyàn ò bá kàwé ó ṣeéṣe kọ́ mọ́ lè rọrùn sọ ìwé dára púpọ̀ jù ẹ jọ̀ọ́ ẹ̀yin olórí ẹ bá ní ṣe ètò ẹ̀kọ́ tí ẹ̀kọ́ bá wà èèyàn láyà láti sọ̀rọ̀ torí gbogbo tó bá sọ ájòdodo á ní ìrírí kò ní bàjẹ́ o. dúpẹ́ ajayi gbádébọ̀ ni orúkọ mi a kú atótónu ní àti àárọ̀ but quickly I must congratulate the organisers of this program this is a terrific way to remember an astute Yoruba person I think you've done very very well. Uh, back to restructure inú mi dùn gbogbo lecture tí mo ti gbọ́ látàárọ̀ láti oríṣiríṣi oríṣi suggestion kan tí restructure jẹ́ wọ́n dẹ̀ dá gan all the contributors have contributed something significant. I don't have a copy of the program but I think the, the theme is something like ending the talk and to start the work something like that. I think in the last three, four, five years or so, no crescendo, no discourse has reached, reached a higher crescendo than restructure. Everybody in Yoruba land seems to be aware that we want restructuring. Majority of Yoruba people, we want restructuring, which is fine. But I'm just wondering, is anybody working on how we are going to achieve restructuring? Yes, you see, by going through the next general elections and hope that the new president will be nationalistic enough as to want to enthrone the structure as suggested by the spokesperson of the youth who was in the first panel? Or is it through our current National Assembly whose posture, posture of many of the members do not even reflect anything restructuring? or is it through civil disobedience? Please, can somebody tell us, is anybody working on how to achieve this? One of the discussants earlier suggested that we could have a referendum. Yes, fine. How do we even sit down to plan the referendum? How do we achieve the stature? Let's begin to work the talk. Thank you very much. orúkọ mi ni ọmọọba lawal oníkẹ̀kẹ́ kazi mo jẹ́ olórí ẹgbẹ́ káàrọ̀ òjìrè youth empowerment initiatives ohun tó ṣẹlẹ̀ ni wípé yorùbá adé orí wa bí nǹkan ò ṣe nìyàn ohun tó ṣẹlẹ̀ ni wípé ohun kan ti ń ṣe orílẹ̀-èdè nàìjíríà òun lẹ fi ń rí tó fi ń dá gùdùgùdù gbogbo ẹ fi bẹ̀rẹ̀ sí ní dàrú bẹ́yẹn ẹ wá gbìrì tí ìyá àpàtẹ́wọ́ fún wọn ni nítorí wípé tí wọ́n wí gangan lọ̀rọ̀ ohun tá a jókòó síbí tá à ń ṣe a nídìí láti ṣẹ̀ṣẹ̀ máa analyse problem gbogbo wa la ti mọ problem tó ń bẹ ńlẹ̀ gbogbo wa la mọ tí ìṣọ́ṣọ́ bá dúró bọ̀ tọ̀nàwó la fi fẹ́ àtìfù ẹ̀ òun gangan ni ìpàdé yìí dálé lórí ká gba ìmọ̀ràn báwo la ṣe fẹ́ ṣe àkọ́kọ́ gbogbo àwọn olóṣèlú wa tá a rán lọ síbẹ̀ àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà àwọn sẹ́nítọ̀ àti house of rep ǹjẹ́ gbogbo wa ǹjẹ́ a ti kọ̀wé sí wọn ìpàdé tá a ṣe lónìí ó yẹ ká kọ ìwé ká jáde pẹ̀lú communique tó Àbújá a fi ìkan ránṣẹ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin níbí báyìí wọ́n á ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n á ṣe bẹ́ẹ̀ lógún lẹ́yìn agbọ́dọ̀ tó ń gbìyànjú láti sọ fún yín nìyẹn ibi tí wọ́n bá ti ń ré ọ ojúbọ̀dọ̀ kọ́ ni wọ́n fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa ń rí o when we are not ready to fight i doubt it a gbọ́dọ̀ gbìyànjú ká múra rẹ̀ sílẹ̀ tá a bá wá fẹ́ jà rárá ìwọ́de ìta gbangba alálàáfíà ńkọ́ ìjọ mélòó tẹ́yìn bàbá wa ti organize ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí o ìjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ó ti dìsáàmù àwa youth wọ́n ti dìsáàmù àdé àdí wọ́n tó di àwọn ló dìsáàmù wa ẹ̀kọ́ wa wọ́n mọ̀ mọ̀ fàálẹ̀ ni then kí ló dé tí yorùbá fi ń kígbe àtúntò ìdí tá a fi ń kígbe àtúntò ni wípé a dára wa lójú a mọ̀ wípé a tó gbangba sùn nínú ọyẹ́ a mọ̀ wípé reunion yìí òun ló ń fà wá sẹ́yìn a mọ̀ wípé tá a bá kúrò láàrin àwọn èèyàn wọ̀nyí láàrin ogún ọdún wọn ò mọ̀ wò wá lọ ni wọ́n ti wò wá bẹ́ẹ̀ rí wọ́n ti wò wá bẹ́ẹ̀ rí ọgbọgbọ́n ni wọ́n fi fa education yìí sẹ́yìn ẹni tó bá ọmọ tó bá jáde láti north wọ́n ní nínú 400 tó bá ti mú 100 sí 120 ó ti wọlé ibẹ̀ làwọn ọmọ ti wà níbí báyìí wọ́n dẹ̀ ní 260 300 wọ́n rí yunifásitì wọ̀ ẹ̀rí nǹkan ẹ mọ̀ wo iléeṣẹ́ tẹlifíṣàn ilẹ̀ yorùbá ló ní àwa ni àkọ́kọ́ nínú gbogbo aláwọ̀ dúdú pátápátá ní ìsìn báyìí ìjọba òkè ti gbẹ́sẹ̀ lé UCH òǹbẹ̀ǹbẹ̀ mi ìfẹ́ kí n dé ìnà pẹnu ṣùgbọ́n ṣá wọ́n ti gba sátidé lọ́wọ́ wa wọ́n ti fún wa ní Sunday ohun tá a wá lè ṣe òun ni pé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tó bá ti di agogo méje níjọ́ Monday ẹ jẹ́ ká pàdé lókè màpò ẹ jẹ́ ká kọ àkọlé wa dání pé à ń fẹ́ restruction káwá máa tò bọ̀ bá ọ̀bá tiẹ̀ tí ìlè lo àbújá ẹ̀yin bàbá wa ẹ mobilize wa o torí owó ni wọ́n fi ń ṣe protest o láìsí owó protest ò lè ṣe ṣe ẹ mobilize wa ká tiẹ̀ wá sílẹ̀ ìgbìmọ̀ asòfin bí lásán káwá jókòó bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ irú eléyìí ó yẹ kí wọ́n à ń bẹ̀ wọ́n sì ń bẹ̀ tí wọ́n bá wá síbẹ̀ ẹ jẹ́ ká múwèé lọ bá wọn ká gbé ìgbésẹ̀ lónìí nítorí wípé ọ̀la lè pẹ́ jù Yorùbá. ẹ ṣé o. Oya oya, ó yá mò ń bọ̀ ẹ bá ń fún ọ̀gbẹ́ni ọ̀sùn lóye tó bá ti ṣe tán mò ń bọ̀ lọ́dọ̀ yín. mo kí gbogbo ìjókòó ẹjọ ìṣẹ́jú méjì o ayọ̀ ọ̀ṣunlóye lórúkọ mi mo fara mọ́ àwọn èèyàn méjì tó sọ̀rọ̀ síwájú mi àfikún kékeré tí mo fẹ́ fi sí ni pé ìbò tó ń bọ̀ níwájú kì í ṣe president nìkan la máa béèrè lọ́wọ́ ẹ̀ ẹni tí ò bá ti faramọ́ restructure tí ò faramọ́ àtúntò ẹ má jẹ́ ká dìbò fún wọn àwọn tá a máa dìbò fún àwọn tí wọ́n sọ wípé àtúntò wọ́n mọ̀ ó jẹ wọ́n lógún òun làwọn máa ṣe ẹnikẹ́ni ìbáà ṣe president o ìbáà governor tí ò bá faramọ́ àtúntò ẹ jẹ́ ká ẹ jẹ́ ẹ má jẹ́ ká dìbò wa fún wọn ẹ ṣe. ẹ ṣe mo dúpẹ́ o. àgbẹ́kọ̀yà àgbẹ́kọ̀yà àgbẹ́kọ̀yà mo kí gbogbo wa fún déédéé wò yìí ẹ ń pariwo àtúntò àtúntò àtúntò ọbẹ̀ láti nílé wa either small organization medium or large kálukú ní ọmọ bí ó ti ṣe nǹkan rẹ̀ ní ìgbà from the time immemorial àwọn kan nígbà tí ànábì yusufa tó lálàá wípé bí wọ́n ṣe ń ṣe ìjọba ní ìlú ìgbà náà wípé kí wọ́n mú oúnjẹ kí wọ́n tọ́jú ẹ̀ wọ́n ní láti yípadà ìyípadà la lè pè ní àtúntò or in another word we call it reorganization tí department kan bá wà tí olórí ibẹ̀ tí wọ́n rí pé ó tún wúlò fún bòmíì wọ́n á gbé kúrò ń bẹ̀ wọ́n á gbé lọ sí bòmíì but báwo ni àtúntò tí àwa wà ń lé ní ọ̀dọ̀ wa báwo ló ti fẹ́ tó wa lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ látòrí politics òṣèlú tá ń ṣe nígbà tẹ́nìkan bá dé àmọ́ bó ṣe jẹ́ tẹ́nìkan bá ti fún àwọn kọ̀ọ̀kan ní èlò kan wọ́n bá lọ yí okọ rẹ̀ sí ẹni tó yẹ kí wọ́n ó mú a ní láti mú ẹni tí ó ní òtítọ́ tó wà tó dẹ̀wà brave tó ní àyà tó nígboyà tí ó ṣe pé ọdún mẹ́rin tó bá lò nílé ìgbìmọ̀ asòfin àti ẹ̀nìgbọ́n kankan ẹ̀rín ni ó mọ̀ ẹ̀rin yọ̀wọ̀n rí ń bẹ̀ ẹni tó bá nígboyà tó sì ní òtítọ́ pẹ̀lú ìbẹ̀rù lọ́hùn ìní ẹni tí ká máa yàn torí pé oní ọmọ fiṣẹ́ wa jẹ́ lọ́hùn ẹni tí ó ní bẹ́ẹ̀ yóò ní education tó sì dáadáa ẹni láti ní ẹ̀kọ́ torí ẹni tí ò ní ẹ̀kọ́ kò sí mọ̀ ní ìyàn síbi tó dára ń bẹ̀ tó láti rí ojúṣe sí àtúntò tá à ń pariwo fún ẹ̀yẹn ọbẹ̀ yàtọ̀ rí òṣèlú wa kí àwọn èèyàn wa kí a yẹn ẹni tó bá dáa ẹni tó lòtítọ́ nísìnyí tí wọ́n bá pé fertilizer wà ń sìn kí ń lọ́kọ̀ ọ̀nàrẹ́bù kọ́ mọ pín fertilizer fáwọn tó wù ú àwọn àgbẹ̀ ní ẹni fertilizer dọ́kejì tí wọ́n bá pín fertilizer ní ìpàdé olóṣèlú boríjà lẹ́ẹ̀bà tí wọ́n mọ̀ ta tí báwọn àgbẹ̀ ní ẹni fertilizer so ọlọ́run kò ní yọ́ bàjẹ́ àwọn bàbá wa ti jà fúnrú ẹ̀rí ní ayé bàbá wa Tàfà Àgbẹ̀kọ̀yà nígbà tí àwọn ìjọba ń ṣe bí ó ṣe rí bí ó ṣe tọ́ wọ́n ní láti kóra wọn jọ nílẹ̀ tó nílẹ̀ tó nílẹ̀ Yorùbá wọ́n sì jagun náà tí wọ́n sì sẹ́rí fẹ́gun fún wọn àtúntò àwa náà ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká láyà gbogbo àwọn èèyàn wa ẹ má fi tẹ̀sìn ṣe ẹ̀sìn dá ẹ̀sìn yóò gbé wa dé àlùjánnà o òtítọ́ yóò gbé wa dé àlùjánnà o nǹkan ìbílẹ̀ tí wọ́n bá ń yìnbọn òkè ní ìsìn kálukú ní òtòrí babẹ́ àga àwọn kan ń bẹ tí wọ́n sì dúró ẹ mọ́ fi ti ẹ̀sìn ṣe ẹ mọ́ fi ti tìwé ṣe nígbà wà nílé ìwé ẹ̀yin bàbá wa tí gbogbo ẹ̀ ń dàrú wọ́n mọ̀ pé wà ní àti ti o à ń jà fún ẹ̀tọ́ wa ní student union nígbà náà so kọ́lọ́hún kọba ṣe kò ní dàrú o. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kí kẹ́ listing kẹ́ gbọ́ èmi ni chief imam yorùbá from Ìlọrin ẹni tó bá jẹ́ chief imam yorùbá nílọrin òun náà ni chief imam yorùbá general nílẹ̀ yorùbá torí ìlọrin ni ẹ̀sìn ti wá àsìkò tẹ́ ẹ ká mọ kí jímọ̀ fáwọn èèyàn ní mo wá dúró láti fẹ́ kí n gbọ́n tí a àkọ́kọ́ nú ẹsẹ̀ tẹ ẹsẹ̀ wá kwara àti kogi kò sínú àjẹ́ndà yín ó dùn mí púpọ̀ aago mẹ́wàá mo ti débí mi ò tún wá kí jímọ̀ nítorí tiyín so tí mo wá délé tí mo wá fìwé hàn wọ́n wọ́n wà ní Kwara àti Kogi kò sí ń bẹ̀ local government sì ń bẹ ní Kwara state sixteen Yorùbá ní twelve so àwa tá a wá jẹ́ Yorùbá tá a wá wà ní Kwara ẹ ẹ recognize wa pé Yorùbá ni wa ẹ ẹ recognize wa pé ìran Oòduà ni wa ìran Oòduà ni wa Kwara sì ni problem ti bẹ̀rẹ̀ ìgbà tá ti pa Àfọ̀njá tí kálukú ti dákẹ́ pé kò sí tọ́ka wọn mọ́ wípé Àfọ̀njá ẹ máa bá wọn yí pẹ̀lú ilẹ̀ north ibẹ̀ ni problem ti bẹ̀rẹ̀ ibẹ̀ làwọn Fúlàní ti ń wọ ilẹ̀ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan tó fi di pé wọ́n káàkiri gbogbo ìletò tẹ bá fẹ́ paná ogun àfi ká padà sí Ìlọrin ká lé ẹ́míà lọrin Fúlàní ká lè padà sí Sókótó ká ní báńdìrì wa ní Jẹ̀bà Jẹ̀bà sí Ìlọrin one hundred and seventy kìlómítà ní sí Ìlọrin wá àtẹnìkan wa wá láti Sokoto tí ó máa kílèmù sí Ìlọrin pé òun lòún nílẹ̀ ìkẹtẹ ẹ̀ka mójútó à mójútó kò sí pọ́blẹ́mù rẹ̀ níbí lọ títí Ìlọrin ni pọ́blẹ́mù ti bẹ̀ ibẹ̀ làwọn Fúlàní wà ibẹ̀ lẹ́yẹ ká fèsì ká jagun bẹ̀ ká gbagbára bẹ̀ ká bá gbagbára bẹ̀ àwa sọ̀sídì ẹ̀sìn tá fi rú wa lójú òun lẹ̀ mọ̀ nínú Ìsìlámù wọ́n da gbogbo sísítẹ̀mù wa rú gbogbo ọmọ Yorùbá tẹ́lẹ̀ à ń jẹ́ Adéwùmí adélájà adébọ̀wálé ọmọbọ̀wálé bukola okọ̀ tá à ń jẹ́nu wọ́n dẹ̀ dé wọ́n ní ká máa muslim wọ́n ní kí ló kọ muslim tí wọ́n mọ̀ jẹ́ wọ́n ní kí wọ́n mọ̀ jẹ́ muftau inú dùn yóò ní muftau ẹni tẹ́ rí rò pé ìwọ ìwọ tó jóbìnrin o ajára ajára ìgbà tí mo wá darí Saudi Arabia dé mo lo ọdún mẹ́sàn-án láti mọ ìmọ̀ èdè Arab láti lè kọ́ láti lè kà tí lábáwá abájọ fèsì ara wa ìwé ni wọn bistikilal bebas ìlà sáràtì mi náà yẹtẹlẹ fi kọ́nu wà má ti kò bẹ́ẹ̀ náà yìí mọ̀lẹ́ jálàfi kọ́ ìdẹ̀mílẹ̀ mọ́sà lekuli ma yẹ salawadi la rẹ fakuli fi tuma di tẹfikiri a yẹ tafa kari satiyati ra alikali kọ́nu wali lẹ́yìn lẹ́sí arajani minna sabi Yorùbá wadarasi fi kọba ni Yorùbá wanasitu mi suru bi Yorùbá pata baraka la asa ni Yorùbá. àǹtí ajára sọ ọmọ tí mo kọ rẹ olóhùn ọmọ òkúta lọ ń jẹ wọ́n sì ní ẹ́ ìwọ kọ́ ló ń jẹ kí ni túmọ̀ múfútáwù léde lábá ńgbà ọmọ tàbí sílẹ̀kùn inú sì ń so àwọn fúlàní ti wa wọ́n chẹ́jì gbogbo wọ́n rí pé a ní nǹkan tó nínú wọ́n gbà wa wọ́n ní ká máa jókòó mùsùlùmù sọ́kọ̀ mùsùlùmù náà jẹ náà lẹ́ ń jẹ́ wòsílà inú tiẹ̀ tiẹ̀ dùn àti wòsílà yóò wá fẹ́ yín àgà táwọn nepa fi ń po àgà sọ. ìwọ ń kọ́ ará èkó mísírà rúlà tá a fi ń wa fún ẹ là èlò ń jẹ́. so gbogbo kínní about two hundred and something ni ó kọ tí mo condemn nínú Islam tán láwọn ń because wọ́n mọ̀ pé ó kọ tẹ́ ń jẹ́ yẹn ó kọ yẹn dáa tá a máa pè ní adéwùmí ó kọ tó rẹwà ni òun náà làwọn lábáwá ń jẹ́ ní Saudi Arabia torí pé n tó pa wá pọ̀ pẹ̀lú Saudi nǹkan méjì náà ni King Saudi Arabia ọba aládé wọ́n pè wọn ò sọ pé emir of Saudi wọn ò sọ pé sultan of Saudi ibo wọn náà ti wá wà ní Kùránì kéèyàn máa jẹ́ emir sọlọ náà lọ sọ ní pé ẹ máa jẹ́ emir ẹ máa jẹ́ sultan níbo ló ti wà ní Kùránì irọ́ tán pa fún yín nu wọ́n wàá wé láwà níbi àwọn tí mọ́tò gbá láwà ní báyìí because kí ni ìtumọ̀ láwà ní question láwà ní èdè lábáwá ni kí ni ìtumọ̀ rẹ̀ ó ní alẹ́ àmọ́ ìmù láwà ní tá bá dákọ̀ àmọ́ ìmù wà ní láwà ní òun náà pè ní àmọ́ ìmù kọ̀ wá sẹ́ni tó lè wà nù wà yìí àti ilẹ̀ haúsá tó wà ní kí ló kan ọmọ tiẹ̀ tí ó ní àmọ́ ìmù ní láwà nílé ọmọ jẹ́ àmọ́ ó kọ tiwa adé ni crown òun ni alimusawamat adatu moluku arafikiya táàfin dá àwọn balẹ̀ abá àwọn fi pe wa ní adéwùmí adésínà àwa lè pe ọmọ tiwa ládé àwọn ò lè pe ọmọ tiwọn láwà ni so bọ́n ṣe ṣọ́ọ̀tì ni so the reason why ẹja mójútó ọ̀rọ̀ lọ́rin sẹ́kẹ́tì wa ní ní afẹ́nifẹ́re ìrìnnúwá group àjọ wà ní jẹ́bà ní twenty eight ọba jẹ́bà emir lọ́rin ní kọ́ lọ́ọ́ tì mọ́lé yes gómìnà wa wèrè tẹ́lẹ̀ president eré ẹ ti dàrú Bukola yes so wọ́n ti ọba aládé mọ́lé ipe ó pe rẹ̀ ní ọba aládé wọ́n sì tì mọ́lé àwọn gómìnà sì dákẹ́ àwọn chairman secretary wa lọ́wọ́ wá sí jẹ́bà about one hundred fifty thousand naira náà fún ọba jẹ́bà ní February so ẹ ká mójútó boundary wa Afẹ́nifẹ́re renewal group iṣẹ́ tán sẹ́nu ẹ̀yin Àgbẹ̀kọ̀yà mo ti pè é. ọ̀gá yín a sọ̀rọ̀ lálẹ́ so wọ́n láwọn alálejò ẹ múra sọ̀rọ̀ lọ́rin iṣẹ́ tó kùnù OPC dà ọmọ tí ń kọjá mi lẹ́mìí rádà ẹ dìde sókè kiri yìí ṣé kí n dá nìkan fún yín Oòduà ni mí mo lè fara gbà bọ́n bí ọ kí n mí ẹ múra ṣiṣẹ́ àwọn fúlàní ti wọ̀ wá o wọ́n ti wọ̀ wá dáadáa gbogbo ẹ̀sìn tẹ́sí fi parọ́ náà nù ọlọ́run jẹ́ ọ̀dà àdúgbò wa o àṣírí wọn ìṣẹ̀lẹ̀ tú àádẹ́ lékè máa padà sí lọrin nísìnyí ọlọ́run fi sọ̀rọ̀ sọ wa ẹ̀yin tẹ́ padà ṣe kó ọlọ́run fi sọ̀rọ̀ sọ wa subahana rabbika rabbil isati amaya sifuni wasalaamu ansalini alhamdulilayi sọlá alhamdulilayi. ẹ jẹ́ bá owó wọn látẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí o ẹ ṣeun púpọ̀ o ẹ wọ́n ní ká fi tó àwọn èèyàn wa létí pé àwọn ará kwara wọ́n wà ń bí lẹ́ni o ṣùgbọ́n wọ́n ní ìṣòro díẹ̀ wà lọ́nà ọ̀nà onídìímọ̀ wa o wọ́n ní ọ̀nà yẹn ó dàbí pé mọ́tò kan ṣe bákan ṣá wọ́n wá tètè gbéra kán lè tètè padà sí lọ́rin ṣùgbọ́n àwọn èèyàn wa ní lọ́rin à ń bá wọn ṣe o àwọn èèyàn wa ní kogi à ń bá wọn ṣe ṣùgbọ́n a gbà pé lè ṣe ju bá a ṣe ń ṣe yìí lọ ọlọ́run àràn gbogbo wa lọ́wọ́ o so àdúgbò lọ́wọ́ ọlọ́run nǹkan tó yín kọ́ fẹ́ fi kún gbogbo ọ̀rọ̀ tí a ti ń sọ látàárọ̀ kọ́lọ́run kó fún wa ṣe ẹ jọ ẹ jẹ́ kí gbogbo wa ní lọ́kàn yìí pé iṣẹ́ yìí pẹ̀lú gbèsè yìí gbogbo wa lájọ máa ṣe torí àwọn kan ní lọ́kàn yìí pé tí wọ́n bá sọ pé ó yẹ ká jáde ká wá ṣe ìjàngbara àbí ká ṣe ìwọ́de wípé ó dìgbà tí wọ́n bá fún àwọn lówó tá a bá ń lérò yẹn à ní ṣe nǹkan o ẹgbọ́n nǹkan tí bàbá tó sọ̀rọ̀ ń sìn sọ̀wọ́ lẹ́nìkan nígbà tó lọ síbẹ̀ iye tó ná àwọn náà wọ́n ń ṣiṣẹ́ ní kí wọ́n tó ròyìn táwọn náà bá mú bí five hundred naira two hundred naira one thousand naira láti fi ṣe tí wọ́n bá lọ yá ká jáde ká má sọ pé ó dìgbà tí ẹnìkan bá fún wa lówó kó tó di pa máa jẹ ìyẹn ló máa mú kí iṣẹ́ yẹn kó rọrùn láti ṣe ọlọ́run á ràn wá lọ́wọ́. ọláyínká agboola lorúkọ mi wọ́n ń pè mí ní mr parrot mo fẹ́ kí kí àwọn tó ti sọ̀rọ̀ síwájú mi lẹ́yìn ni àmọ́ ibi tèmi á ti wá fẹ́ yapa díẹ̀ ni pé èmi mo gbàgbọ́ wípé tá a bá ń sọ̀rọ̀ restructuring restructuring nǹkan èmi rò pé ó yẹ ká kọ́kọ́ gbára wa dìnà ẹ̀gbọ́n mi ayọ̀ afọlábí wà níbí yìí tí n bá sọ̀rọ̀ ọmọlúàbí wọ́n mọ nǹkan tí mò ń sọ ẹ jẹ́ ká kọ́kọ́ gbárùkù bí a ó ṣe mú kí gbogbo àwọn èèyàn àwọn ọmọ tá à ń bí nìsín àwọn àwa náà bá ṣe ehm, eh, eh, embrace that particular word called ọmọlúàbí tá a bá ti di ọmọlúàbí tán dáadáa tá a bá wá ṣe restructuring tán bá gbé gbogbo nǹkan tá a fẹ́ fún wa a lè máa ṣe dáadáa kò ní í sí pé eh, ọmọlé kìnnìkan lèèyàn kan tó bá yá ẹ máa nìbàdàn nìkan náà gbé gómìnà fún lọ́yọ̀ state ẹ máa ní òkè ògùn nìkan náà gbé gómìnà fún everybody abẹ́rẹ́ bọ́tọ́ ọmọlúwàbí bá ti wà á mọ bá yẹ pin tí ò ní sójú ṣáájú tá a lè ṣe ìjọba wa dáadáa ẹ ṣe mo dúpẹ́ o. àdúpẹ́ ibi tọ́lọ́ ràn wá lọ́wọ́ délé ni o a fẹ́ mú àpéjọ wa ìwá sí òpin àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó wá àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ jẹ́ ká dìde ká kọ orin ilẹ̀ yorùbá. ó yá o iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilẹ̀ ibi wá kàgbéga kàgbéga kàgbéga fàyè rí ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ afẹ́nifẹ́re afẹ́nifẹ́re afẹ́nifẹ́re Oòduà gbè wá o.